الحمد لله أراد من عباده في العبادات كلها التقوى قال عز من قائل في الأضاحي لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أحب من خلقه المتقين وأشهد أن محمدا عبده ورسوله أخشى الناس لله وأتقاهم له صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته والتابعين له بإحسان وسلم تسليما كثيرا أما بعد فاتقوا الله أيها المسلمون يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون اتقوه حق التقوى والزموا عروة الإسلام الوسطى فتقوى الله خير زادكم ووسيلتكم إلى ربكم عباد الله إن لكل أمة عيدا وهذا عيدكم وهذا عيدكم عيد الأضحى بعد الحج فاستبقوا الخيرات إلى الله مرجعكم جميعا أتقف الله ọlọ́run di ọfẹ́ lọ́dọ̀ gbogbo àwọn ẹrúsìn rẹ̀ nínú ìjọsìn gbogbo tí wọ́n bá ti fún un ọlọ́run fẹ́ ìbẹ̀rù rẹ̀ ńbẹ̀ ọlọ́run ọba àdìgẹ́ ọlásọ nípa ohun tó ní í pẹ̀lú ọ̀rọ̀ léyà ọlọ́run ní ẹran léyà ní yẹn kì í ti pẹ́ ọlọ́run fẹ́ rẹ̀ ọ̀dẹ̀ ní dọ́dọ̀ ṣùgbọ́n ìbẹ̀rù ọlọ́run ọba tí ń bẹ lọ́dọ̀ yín gan òun lọ́lọ́run ọba lè gbẹ̀lá nídìí mo ń jẹ́rìí pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí jọ́sìn lọ́dọ̀ àyàfi ọlọ́run ọba subhanahu wa ta'ala àṣọ lọ́lọ́run yìí ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni òun ló sì lẹ́tọ̀ọ́ sí jọ́sìn àwọn tí ń páyà rẹ̀ òun ló nífẹ̀ẹ́ sí jù nínú àwọn ẹ̀dá rẹ̀ mo ti ń jẹ́rìí pé àníwá Muhammad ẹrú sí ọlọ́run ọba ní ẹni tó bẹ̀rù ọlọ́run ọba jù nínú gbogbo ẹ̀dá nìyẹn ni ìkẹ́ ọlọ́run ọ̀lọ́ ọlọ́run kó máa bá nẹ́bí ọlọ́run kó máa bá àwọn aráàlú rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti àwọn ìyàwó rẹ̀ àtàwọn arọ́mọdọ́mọ rẹ̀ àtàwọn tí wọ́n tẹ̀lé ní dáadáa àtàwọn tí ó tún máa tẹ̀lé títí di ọjọ́ ìgbéǹde àlùkìyàmà kọ́lá máa jẹ́ ti gbogbo wọn lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin mùsùlùmí òdodo ẹ bẹ̀rù o àwọn ọba lóhun ké sí ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ páyọ ọlọ́run nípa apá àti páyà rẹ̀ ẹ kò gbọdọ̀ jáde láyé àfi kẹ́ ẹ ju ọdún tẹ́lẹ̀ fọlọ́ ẹ páyọ ọlọ́run ọba nípa ya tòótọ́ okùn islam tó yí yẹn gbá mú nítorí pé ìbẹ̀rù ọlọ́run òun ló lóore létí ń pàtẹ́ lè gbé lọ́dọ̀dọ̀ ọlọ́run òun lọ́nà ẹ̀dá sì fi dọ́dọ̀ ẹlẹ́dàá yìí ẹ̀yẹ òun náà lọ́dún léyà èyí tó ṣe pé ń wáyé lẹ́yìn iṣẹ́ hajj ní ọjọ́ kẹwàá nínú oṣooṣù hijja ẹ̀rí àwọn ọba àlekẹ́ ọlápẹ̀ ní yọmọ hajj akbar torí pípọ̀ nínú sí àwọn alálàájì òní ló máa wáyé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ tí wọ́n ń ṣe ó lè jẹ́ àsìkò ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú òṣè ṣùgbọ́n tèmi èyí tó máa pa wọ́n pọ̀ wà láàrin pákọ̀ọ̀kọ̀ ọ̀sẹ̀ wọn lénìí nígbà tí wọ́n bá ti kúrò ní Muzdalifa òun ni pé wọ́n á jùkò wọ́n á jùkò méje ní Jamra lẹ́yìn ìgbà yẹn wọ́n pẹ̀rẹ̀ ó di méjì wọ́n á parí ó di mẹ́ta lẹ́yìn náà wọ́n á tún ṣe sọ̀wá fún ìkìkà ọ̀rọ̀ tó fi yẹ pé ọjọ́ òní gan-an ni iṣẹ́ yẹn pọ̀ jù wọ́n ti ń pè ní yawmul hajjil akbar torí bẹ́ẹ̀ àwa tá a wá lọ sí Mẹ́kà tá a wà nílé ìjọsìn bẹ́ẹ̀ fáwa náà èyí táwa náà ti ṣe nínú ẹ̀ lánàá òun náà ni àwẹ̀ ọjọ́ àná yawm Arafa sànẹ́bí sallallahu alaihi wasallam nínú hadith Abi Qatada sọlẹ̀ ńdọ́ bá gbá àwẹ̀ yẹn. àdúgbò sálá ni mo ń lágbèyèlè wípé yóò rí àforíjì ọlọ́run ọba fún ìdọ́dún méjì gbàgbó ọdún tó ti lọ àtọ̀dún tó wà mẹ́. nínú àwọn tí olóore táwa náà tó máa máa fi ń bí ọ wà nínú àmì ìdánimọ̀ islam ó sì ní àwọn ìtumọ̀ tó ga nínú ìtumọ̀ tó ga nínú ọdún yìí òun náà ní àtàwọ̀hìn ìmọ̀lọ́wọ́n ọba lọ́kàn tó ti pé ọlọ́wọ́n ọba nìkan láwọn máa fi rinlẹ̀ fún gbogbo jọ́sìn yẹn yẹn a kò gbọ́dọ̀ pé ẹlòmíì àfọlọ́ a gbọ́dọ̀ gbára ẹlòmíì àfọlọ́ tọrẹ ní abágbára líle jáde láyé a gbọ́dọ̀ páyà ẹnikẹ́ni àfọlọ́ a sì gbọ́dọ̀ nírẹ̀kẹ́ sọ́dọ̀ ẹnikẹ́ni àfọ̀dọ̀ ọlọ́run torí ta bá ní sọ́dọ̀ ẹlòmíì ó lè kó láyè bákan náà ẹran pípa wa dábàá máa pa ọlọ́run lára pa fún ìlérí wa dábàá máa ṣe ọlọ́run lára máa ṣe é fún ẹ̀rí ìjọsìn yìí láyé lóde lónìí ẹ̀yàn onígbàgbọ́ òdodo ìṣẹ̀rọ̀fù ti ṣẹlẹ̀ ń bẹ̀ ọ́ àwọn èèyàn dọ́gba ń bẹ̀ mọ́ wọn ò ṣe déédéé ń bẹ̀ mọ́ ẹ̀rí a nínú tún mọ ìdù ìyẹn ọdún dànsì òun ni bá tún fi rinlẹ̀ wípé àníṣe anábìwá Muhammad sallallahu alayhi òjijì ọlọ́run ọba a gbà pé òjíṣẹ́ ọlọ́run ọba ni pẹ̀lú pé a máa fi ìtẹ̀lé fún níbi ohun tó bá a máa jìnà sí ohun tó bá kọ̀ fún wa gbogbo àwọn èrò tó fún wa ọba àjẹ ohun tó ti ṣẹlẹ̀ rí àbí ohun tí ó padà a ní àfi ká wádìí bóòlù ànẹ́bí máa ń ṣe a ti wá ànẹ́bí nífẹ̀ẹ́ tẹ̀lé a sì máa sọ pé sọ ẹnìkan sọ káwá gbọ́rọ̀ ènìyàn ẹ̀rí ẹ̀yin arúgbó ọlọ́wọ́ bá nínú àwọn ìtumọ̀ tí ń bẹ fún ọdún náà ń sè òun náà ní ìgán ní ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí kódà yìí dórí àwọn obìnrin ṣeré ọmọ àfẹ́ kóbìnrin máa jáde fòtìfòtì káàkiri ṣùgbọ́n gba tọdún o wọn ní káwọn náà jáde wá fẹ́ẹ́ kódà ẹni tí ò nírun ní àwa fẹ́ẹ́ èmi dé òkè ní kírun ayé ìbàdàn bá fẹ́ kírun òun ní agẹ́ ní àdúrà tí àwọn mùsùlùmí ń ṣe àti dáadáa tí ń ṣẹlẹ̀ ń jọ yẹn ẹ̀rí kódà anabi sallallahu alayhi wa sallam ojú oyè wáyé pé báwọn obìnrin ọba tó wá sí ẹ̀yìn dìkọ jìlìbáàbù wọn ló kí wọn wọ nbẹ láti rí i pé ìyẹn ni pé a tún gẹ ní àwọn mùsùlùmí ó tún máa fojú wa nínú àwọn ọgbọ́n tó wà ń bẹ ọdún yìí àtàǹfààní tó ni pé a máa darapọ̀ mọ́ra wa a máa ṣàbẹ̀wò ara wa àwọn ẹ̀kọ́ àtijọ́ a tún ríra wa ọkàn wa gbogbo àdé ọkàn ẹ̀bú àgbáná rẹ̀ ọba. káwájọ lọ yé wa ọlọ́run ọba tó lágbára láti kó wa jọ sáàyè tá a wà yìí àmì ni o ìkọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sì lágbára láti kó wa jọ lórí òdodo àbí ọlọ́run kó kó wa jọ lórí òdodo torí kò sí wọn tó lè mú àṣepọ̀ tí ó jẹ kọ́ dẹ́nrẹ́rẹ́ láàrin àwọn mùsùlùmí tí wà lẹ́hà òtítọ́ náà ni tẹnìkan bá lóun ò ní wọn ọkùn tẹnìkan lóun ò ní gba aláàbọ̀ ajásùgbà ní dọ́gba nìyẹn òun tí ó wáá jẹ́ kéèyàn sọ̀kẹ́ òun náà lòdodo sọ́rọ̀ ẹ̀yọ̀kan ní máa ń jẹ́ òkè yìí pé àwa tá a jẹ́ mùsùlùmí inú nǹkan tá a mú nú ọdún òun ni pé a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ara wa anabi sallallahu alaihi wa sallam ó ní àpẹẹrẹ àwọn onígbàgbọ́ òdodo nípa ìfẹ́ tí wọ́n máa ní síra wọn àti bí wọ́n máa ṣe sàánú ara wọn kàmọ́sálì jasadil wahid wọ́n dàbí ara kan ni tó ṣe pé tí orí kankan bá ń kí ẹ̀ta ìró gbogbo ara àyókù náà ni wọ́n máa sọ pé ń dùn mí èmi náà ń rí nira ẹ wo sísun tá a bá bẹ̀yàn látàlẹsẹ̀ ọba yẹn ní àtẹlẹsẹ̀ bọ́yẹ̀gùn ni àdígò ni àbí kẹ̀kẹ́ ló ṣe yẹn ń sùn tá ìyẹn ó sì máa mọ̀ lórí bó ti yẹ káwa mùsùlùmí òdodo kárí nìyẹn ẹ rí bákan náà Ànábì sallallahu alaihi wasallam táàbì ni pé ọ̀nìyàn tún kọ́ alẹ́ kọ̀ pé ká ti fẹ́hẹ́ ra wa ká súnmọ́ra wa ká ṣàbẹ̀wò ara wa ká ṣe dáadáa pẹ̀lú ara wa ẹ rí Ànábì sallallahu alaihi wasallam ọ̀nìyàn gbọ́ la tadkhulul jannah ẹ̀ lè wà lè jẹ́nà o hàtà sàhàbù tẹ́ẹ̀fì nífẹ̀ẹ́ ara yẹn ẹ fẹ́ràn ara yín nípa tọ́lọ́mọ ọba subhanahu wa ta'ala anabi sallallahu alayhi wa sallam ọ wá sàlàyé kí lẹ́ẹ̀fì nífẹ̀ẹ́ ara yín ọlọ́run náà nìkan ní afṣu sẹlẹ̀mẹ bainakum ẹ máa sálámọ̀ sí ara yín tẹ́ bá ti ń ṣe bẹ́ẹ̀ ìfẹ́ sì máa rìn lọ láàrin ara yín ẹ̀rí bákan náà wọ́n bí anabi léèrè sallallahu alayhi wa sallam tàbí ní dáàrin nù ẹ̀yìn sọlọ́lọ́ àtàlọ́pẹ́ tá ń lọ́ lájú ní gbogbo èèyàn ànábì ní bẹ́ẹ̀ ni kólú mahmumi kọ́lbí sọ̀dọ̀ òkòlìsẹ́ gbogbo ẹni tó bá jẹ́ mahmumi kọ́lbí tí sì máa ń sòdodo wọ́n wá ní òjijì ọlọ́run amẹni tí ń fa ń sòdodo tàbí wá ní mahmumi kọ́lbí ànábì sọlọ́lọ́ àtàlọ́pẹ́ bẹ́ẹ̀ ni ẹni tí ń bẹ̀rù ọlọ́run ó sì jẹ́ ni mímọ́ kò tẹ́sẹ̀ lára rẹ̀ kò sọ́tẹ̀ lára rẹ̀ kò sì sí àdìẹ ọkàn ìbú lára rẹ̀ kò sì sí ẹ̀gàn lára rẹ̀ báwa mùsùlùmí bá ti gbọ́dọ̀ rí nìyẹn ẹ̀yẹ́ rúṣẹ́ ọlọ́wọ́ bá nínú àwọn ewu tí ẹ̀yìn dùn ti ń tapà lọ síbẹ̀ tí ń pè wá lọ síbẹ̀ òun náà ní ìkéde fara ayé àwọn ìmọ̀ òfin ẹ̀sìn Islam torí táwọn yẹn bá ń gbọ́ pa ṣẹ̀ríà ṣẹ̀ríà ṣẹ̀ríà wọ́n fẹ́ wò pé ẹni bá ti sìn náà bóyá ọjà abilékọ wọ́n lẹ̀ kò pa ẹni tó bá jẹ́ ọmọge ìyẹn ń kọ́ wọn fún lẹ́gbàá. wọn gbọ wọlé wọn bá wò kán jẹ ń bẹ ẹ ọtẹjú kẹ lọ ẹrí àyìndù yìí ó tún fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ká tún bí kó yí àwọn èèyàn àwọn nǹkan tí islam kò sínú ẹrí á sàlàyé èèyàn nítorí kí lè láàbí ẹ yí padà àní àwọn ọ̀dájọ́ rẹ mùsùlùmí òdodo ẹrí ọdún léyà ìjọ ànẹ́bì papọ̀ máwọn ẹni tó ti lọ bí ànẹ́bì adam aleyhi salatu salam àtàwọn ànẹ́bì ọlọ́wọ́n ọba tí wọ́n tún wá lẹ́yìn adam ọlọ́wọ́n ọba àlekè ọlọ́fọlá yìí pé inna hadhihi ummatukum ummatan wahida wa ana rabbukum fa'budun ìjọ kan náà ni èmi lẹ́lẹ́dàá yín o èmi náà sì ní kẹ́ máa ṣe kí ni o kẹ́ máa fi jọ sí fún ọlọ́run wa wa láti sallallahu alaihi wasallam láti rí fáwọn ànẹ́bì ọlọ́run ọba a kò gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ ọ̀sẹ̀ sí kankan nù wọn àbọ̀rọ̀ àìní ládàbí ju kankan náà jọ ní gbogbo àwọn ànẹ́bí ọ̀rọ̀ ẹ̀rí ọdún iléyà yìí ó tún so wá pọ̀ mọ́ àwọn ànẹ́bí tó ti lọ bí ànẹ́bí Ibrahim alayhi salatu wassalam ọlọ́run pa nẹ́bí wa láfẹ̀ ìgbẹ́ tó ma awhayna ilayka àdìntẹ́bí mi lẹ́fẹ̀ Ibrahim hanifa lẹ́yìn náà àwọn arìnrìn ní sí rẹ̀ ànẹ́bí sallallahu alayhi wa sallam ìgbẹ́ ìlànà ẹ̀sìn ànẹ́bí Ibrahim tọ́lá nẹ́bí ibrahim ni ọ mọ́ọ́ká nàmínà mọ́ṣẹ̀kì yìí sọ̀tẹ̀ bọ̀. ẹ wàá rẹ́sìn tọ́lá ọba kẹrán nẹ́bí sallallahu alaihi wasallam ọ̀pá gbogbo òfin ẹ̀sìn míì tó ti wáyé rẹ̀ ló fi já sí pé ọlọ́run ọba àlekẹ́lá ni wọ́n mọ ìyẹ́kù sáwé wáyé rọlẹ̀ ìsìlámì ìdìnnà fọlá yọkù ọwọ́ ti ká àṣírọ́sí mí ọba wa di níjọ́ ògbé ní alìkèyàmọ̀ ó dẹ̀sí máa pàdánù anabi sallallahu alayhi wa sallam nínú hadithi sí imam muslim kan gbé jáde wọn là nẹbi sọlá yìí pé wọn lẹbi nafsi mọ fẹ ni tẹ́mi ẹ̀mí anabi ń bẹ lọ́wọ́ ẹ̀ búra ní nípa mi ní musa lòun nínú anabi sá lòun ń ohun tó ló fi já sí pé ìdájọ́ àwọn ẹlòmíì tí wọn ò kírun wọn ètò ẹlẹ́sìn kejì o ẹ má jẹ́ a máa wí mọ́ gbólóhùn ìsọkúsọ ni ọ̀fẹ́ sọ̀rọ̀ nǹkan akọrin yóò ní ìsọ̀wá ni àwọn ẹlẹ́sìn kejì wa ẹlẹ́sìn kejì rẹ wọn ẹlẹ́sìn kejì rẹ wọn ètò ẹlẹ́sìn kejì kẹfẹ́rí ni wọn ìdájọ́ gbogbo àwọn ẹni tí wọ́n tún sápẹ́ tí wọn ò kírun gbogbo ẹ̀ pátákó fáàrò ni wọn kẹfẹ́rí ni wọn à ń sọ̀sálá ni wọ́n wọ ní ọlọ́run ẹni tó bá gbọ́ à ń alákòóso ni wàá wọ ní ọlọ́wọ́n ọba ẹ̀rí bákan náà yóò máa wá yé wa wípé asánẹ́bí wa sallallahu alaihi wasallam ìbáṣepọ̀ ìṣòpọ̀ tó lágbára ń bẹ láàrin rẹ̀ sí anẹ́bí Ibrahim alayhi salatu wassalam nítorí pọ́lọ́wọ́n ọba àlejò ọlá ọ̀pá Ibrahim láti pé kó dúnbú ọmọ rẹ̀ kó dúnbú ọmọ rẹ̀ láti fi ṣèjọ́sìn kì í ṣe fún anẹ́bí Ibrahim ń ṣèlérí ẹni tí pọ́njú ọmọ mú tó bímọ lẹ́yìn tó lé lọ́gọ́rùn-ún ọdún fún ló ṣe fẹ́ ṣèlérí fọlọ́run yìí pé tó ọlọ́run tó bá fún mi lọ́mọ ọmọ náà máa pa fún ẹ irọ́ ó lálàá ni àti ọlọ́run wá pé kó bọmọ yẹn ọwọ́ á fẹ́ mú àti ọlọ́run ọba tẹ ó tiẹ̀ ti ṣe ọmọ náà dẹ̀ ṣe sùúrù ẹ wá wẹ̀sẹ̀ tọ́lọ́run ọba àlejò alápadà fẹ́ fàmẹ́lì Ibrahim tó ṣe pé látara àrọ́mọdọ́mọ rẹ̀ sí làmẹ́lì wa Muhammad sallallahu alaihi wasallam làwọn ti wá. Ibadallah ẹ̀yẹ rúkì ọlọ́run ọlọ́run ọba àdékè ọlá ní ẹ̀yẹ onígbàgbọ́ òdodo ó ti kúlò ìdílé káàpá káàbà jẹ́ mùsùlùmí ká jẹ́ mùsùlùmí tààrà ọ kò dáa ká máa ṣe díẹ̀ díẹ̀ tẹ́rí Islam yìí kí nǹkan ẹyọ kan ni tí ò ṣe é pín gbígbé díẹ̀ ma máa fọwọ́ mú je ká jẹ́ mùsùlùmí tààrà ká má tẹ̀lé ìgbésí àṣẹ ìtọ́ọ̀lù kí ni jẹ́ Islam ká ṣàlàyé ìfarayé. islam ní kíyàn juwọ́ ju tẹ́lẹ̀ fọlọ́run pẹ̀lú kíyàn mọ ọlọ́run nìkan kíyàn fi tẹ̀lé fọlọ́run kíyàn má ṣẹbọ kó má gba tẹbọ kó sì má gba tàwọn ẹlẹ́bọ ohun tí ń jẹ́ islam nìyẹn islam òun ní káfíń rinlẹ̀ pé àní kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn lóńdó àyàfi ọlọ́run ọba subhanahu wa ta'ala èèyàn tó máa kírun èèyàn máa gbààwẹ̀ èèyàn máa yọ zaka téèyàn bá lówó bẹ́ẹ̀ èèyàn tó sì hajj àìníyà ẹlòmíì tó kó agẹ́dẹ́gbẹ́jọ́ wọ́n sì lọ sọ àwọn búlọ́ọ̀gù rẹpẹtẹ èyí tó ṣe pé kò ní fáìlì kankan lórí gbogbo nǹkan tó kójọ yẹn lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala hajj wo owó ẹ̀ kò máa ṣe ìsìláàmù òun ni kéèyàn ṣe hajj tọ́lọ̀ máa ti fún yàn lówó ìsìláàmù ni kéèyàn máa ṣe dọ́gba ìsìláàmù ni kéèyàn sọ ahọ́n ẹ̀ pẹ̀lú ohun tí ó jáde lẹ́nu ẹ̀ ẹ̀rí pa níbi sallallahu alaihi wasallam ó ní mùsùlùmí tó lórí òun ní mùsùlùmí tó ṣe yí pé kò fa ahọ́n ẹ̀ kò fọwọ́ ẹ̀ kò fi ṣe ká má parọ́ ká má ṣèké ká sì má sọ̀rọ̀ ẹ̀yìn islam nìyẹn islam ní ká máa fọ́n sálámà ká ẹni tá a máa tẹ́ni tá a mọ̀ islam ní ká nífẹ̀ẹ́ ara wa islam ní ká máa bọ̀wọ̀ fágbà anabi sallallahu alayhi wa sallam ó ní kì í sara wa ẹni tí ì bá bọ̀wọ̀ fágbà tí èsì ń sànù ọmọdé islam ní ká máa bọ̀wọ̀ fágbà ká máa sìkí ara wa ká tún máa pé ìwọ̀ islam nìyẹn ẹ̀ńtọ́ mùsùlùmí tí pé ìwọ̀ á fi ìwọ̀ láàrin lọ́kọláya ọkọ ń tẹ̀sọ́ ẹ̀ olórí ẹ̀tọ́ òun ni kéèyàn náwó kó sì gbóbìnrin lò lọ́dẹ̀ tó dá ìyẹn kọ̀ọ̀kan olórí ẹ̀tọ́ tóbìnrin òun ni kó fún ọkọ rẹ̀ nítẹ̀lé nípa dáadáa Islam òun ni kéèyàn máa bí ẹ̀tọ́ láàrin aládùúgbò kódà bó ń téèyàn ń sùn ká kéèyàn máa fi oró yoró Islam òun ni ká tún pín ìwọ̀ kódà á pè láàrin yẹn á tún pè tẹ̀rẹ̀kù ẹlòmíì lè máa sin rẹ ó lè máa sin adìẹ kò ní mójútó wọn àti islam ní ká tún mójútó àwọn nǹkan ọ̀sìn wa islam òun náà ní kí ẹni ká ṣe dáadáa sí àti bàbá ẹ̀rí islam òun ní ká ṣe dáadáa sáwọn ọmọ wa ká tọ́jú wọn ká sọ wọn lẹ́kọ̀ọ́ tó dáa ká kọ́ wọn lẹ́sìn ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ èyí tó ti fi wọn afẹ́rẹ́ ayé gbé sọ̀rùn wọn fi sùn wọn islam ní ká tún mọ ìwọ̀ tí ń bẹ láàrin àwa mùsùlùmí ó pè wá pé àwa pàtẹ́jẹ́ ìgbẹ́ wá jẹ́ wọn àlọ́ wọn ní ká ti wá àtúntò àlọ́ ọ̀rẹ́ alọbẹwò fókù àtẹlẹdẹwò islam nìyẹn islam kódà amẹtọ títí amẹtọ àwọn tí ọgbà islam kẹ àní nítorí pé wọn ò kì í ṣe islam àwọn yẹn ṣe mùsùlùmí àwọn anímẹtọ fún ọ islam òun ni kíkà tún pè wọ fún àwọn aláṣẹ á fún wọn ní tẹ̀lé nípa dáadáa ṣùgbọ́n tí wọ́n bá pàṣẹ nǹkan bí ọ̀dá àní tẹ̀lé wọn kódà bá jìyà lórí ẹ̀ lápẹẹrẹ nísìnyí àwọn aláṣẹ wa tọ́ ẹ ká tẹ̀lé wọn bá ní wọn máa ni ká kírun tọ́lá tẹ̀kẹ́ ti fẹ́ àtẹ̀kẹ́ gbọ́dọ̀ borí àtẹ̀kẹ́ òun ni àtẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba sọ yìí pé ẹ tẹ̀lé tọ́lọ́run ẹ tẹ̀lé tó ti tẹ wà ó lè amúrí mínkù àtàwọn aláṣẹ yìí àwọn aláṣẹ yẹn òun ni àwọn olùmọ̀ àtàwọn ẹni tí wọ́n ń darí àlámọ̀ yìí wá ẹ̀rí àwa tẹ̀lé àwọn dábàá tẹ̀lé wọn ọgbọ́dọ̀ ṣe déédéé tí ó dàgbà mọ́ ìtẹ̀lé tọ́lọ́run ọba subhanahu wa ta'ala àti ìtẹ̀lé àtẹ̀lé tọ́lọ́run ọba àlọ́ islam òun ni kí àwọn ẹni tí wọ́n jẹ́ olórí tí wọ́n ń pè ìwọ̀ fáwọn àti wọn darí náà islam òun ni ká mọ ìwọ̀ àti ẹ̀tọ́ fún ẹ ká fún àwọn olùmọ̀ ẹ̀rì ànẹ́bí sallallahu alaihi wasallam nínú hadith àbí musa al-ashari radiyallahu ta'ala anhu ó nínú pàtàkì ọlọ́run ìbàbàrọ̀ ọlọ́run ló wà gbogbo ẹni tó bá ti léwu ká máa bàbàrà ẹ̀ bákan náà ẹni tó bá já láṣẹ tó ń ṣe dọ́gba ká bàbàrà ẹ̀ bákan náà olùmọ̀ tí ó sàfihàn tí ó sàfihàn tó ń ká bàbàrà rẹ̀ tá a bá ti ń ṣe bẹ́ẹ̀ à ń bàbàrà ọlọ́run lọ sí fáwọn ọ̀gbọ̀n náà yá ibadallah islam ní ká fẹ́ni tí ò rí jẹ́jẹ́ islam ní ká má sẹ́ ké ebú àwọn adọ́jé lè ebú tàbí yé lè ebú nínú hadith abdullahi ibn mas'ud radiyallahu ta'ala anhu àrùtọ́ wọn là nẹ́bi sallallahu alaihi wasallam sọ wípé tí mùsùlùmí máa búra wọn àìnígbàgbọ́dọ̀ kan ní ìwà máa bára wọn já mùsùlùmí ìwà àìnígbàgbọ́dọ̀ islam

débi pé wà lọ fẹ̀nẹ̀ lẹ́nu èèwọ̀ ni sínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tó tóbi kódà tọ́lọ́n bá fẹ́ jẹ pààyàn pààyàn lẹ́sẹ̀ ẹ̀yà rẹ̀ jáǹdẹ́mọ̀ ni wọ́n padà kẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ àtàwọn ìyá mi tó tuntun Islam ní ká má ṣọ̀tẹ̀ Islam ní ká má ṣẹ̀yà àti bàbá Islam ní ká má ṣàbòsí fáwọn tó ń bẹ lábẹ́ wa àní Islam ní ká gbọ́rọ̀ sálátẹ̀lẹ́nu ká sì máa wà ní ọ̀kan Islam ní Islam ní ká máa ṣàtìlẹ́yìn fúnra wa islam ó tún gbógun ti aláàsọ̀bíyà ẹlẹ́yàmẹ̀yà ẹ̀wòrò yìí tó ń ṣẹlẹ̀ wọn làwọn kan sọ pé káwọn ibo tó ń kó nílò àwọn kéèké sí islam gbogbo orílẹ̀ ayé wọn ni mùsùlùmí lè gbé nígbà táwọn mùsùlùmí bá ti wà ń bẹ̀ islam ní ká má máa dìjà ẹlẹ́yàmẹ̀yà anábì sallallahu alaihi wasallam nínú kótóbá rẹ̀ tó rinlẹ̀ wọn lọ sọ pé kò sí yàtọ̀ láàrin lárúbá àtẹlẹ́dẹ̀ mi àti bẹ̀rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ̀ńtọ́tẹ̀ lápọ̀lẹ́jù náà yẹn òun ń fàyọ̀ ọlọ́run. islam ní ká da mọ̀lẹ́bí pọ̀ kódà bí wọ́n ń já káwá dáa pọ̀ jù wa ànábi sallallahu alaihi wasallam ó ní kò ní wà ẹni tí bá ń anabi sallallahu wá sàlàyé fún wa ń da òun ni ó ṣe fún mi màá ṣe fún abẹ́ni tí ń da ni kò ṣe fún mi màá ṣe islam òun náà ni ká máa ṣe ká máa tọrẹ irú ẹ̀kọ́ kan láti kọ́ pẹ̀lú léyà yìí o ẹran ẹsẹ̀ ohun tó pín sẹ́kùn lọ́dún tá a wà yìí lọ́dún tá a ń lò lọ yìí àpínsẹ́ lọ́gbọ́dọ̀ jẹ́ ó fi ẹ̀pá wa padà síbi hadith sàmùsùn sọ́lá sọ wípé ẹni ọba pa léyà tí ọba ti dijọ́ kẹta kó má kùn kẹ̀kẹ́ mọ́ káha aláha tán nítorí yẹn mú islam ní ká tọrọ ká fún yẹn lówó ká fún un lásọ ká fún un lóúnjẹ islam ní islam ní ká pàṣẹ dáadáa ká kọ́ wa bàjẹ́ islam ní ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn sọ̀tàbà rẹ̀ islam yìí sẹ̀sìn báyìí pèké ee onígbà lókè ń bọ̀ lẹ́kì sí islam ní islam ti tọ́ka wa sí àwọn nǹkan tí ó ń fa ìfọ̀kànbalẹ̀ fún wa tá a bá ti ń sin lọ́hùn lóṣùbọ́ lóṣùbọ́ á rí fọ̀kànbalẹ̀ tá a bá ń ṣe dọ́gba á rí fọ̀kànbalẹ̀ tá a bá ń lòfin ọlọ́run á rí fọ̀kànbalẹ̀ tá a bá ń ṣèrántí ọlọ́run á fọ̀kànbalẹ̀ ọlọ́run ọba bíbíkiri ńlá ìtẹ́tùmọ̀ ìlú. ẹ̀mí máa ń balẹ̀ pẹ̀lú rẹ̀ ti ọlọ́run ẹgbẹ́ o pẹ̀lú rẹ̀ ti ọlọ́run lẹ̀mí fi máa ń balẹ̀. ìsìláàmù òun ni ká má ṣàkó aláṣẹ ọ̀nà ìfagbà rí sọ̀kẹ́ balẹ̀ nìyẹn. ká tún wá lọ kọ́ ìmọ̀ lákẹ́lẹ́ ìsìláàmù ẹ̀sìn ni tó ṣe yí pé báyìí ní sẹ́fúrí tó wá ti fọ̀rọ̀ ọ wà láàrin àti ètò àtàkì ìdílé o. ẹ bá rí àwọn ẹni tí wọ́n ya aláṣẹ jù láwùjọ yìí ṣe ìsìláàmù wọn ṣe àdàbí sallallahu alaihi wasallam sọ yìí pé iyyakum wal ghuluw fi ddin ẹ ṣọ́ra yín pẹ̀lú àṣejù nú ẹ̀sìn sọ̀rọ̀ àṣejù ẹ̀sìn yóò ti kó pàǹbà àwọn ẹni tó ṣáájú yìí ẹ̀rí ìsìláàmù yìí òun náà ní súnà àdàbí sallallahu alaihi wasallam ẹlẹ́mi lè sọ pé àwọn alùsùn náà ni wọ́n fẹ́ lọ́jọ́ à ibi bẹ́ẹ̀ yìí náà kí ibi alùsùn náà ní èyí ṣe pàṣẹ sọ̀tàlá ló kí ibi òun ni súnà rẹ̀ ń tó bá ṣe tó sọ òun ní jẹ́ súnà òun ló fa alimọ́n رحمه الله làwọn tó tọ́sí alìsílámù huwa sunna wa sunna tó di alìsílámù ìsíyàtọ̀ láàrin ìsílámù òun إسلام sunna sunna náà ni ìsílámù ìsílámù ni ká tẹ̀lé lánàá nẹ́bí wọ́n sọ ni o wọ́n ṣe ni o wọ́n ṣe lójú ẹ̀ kò sàtàkù ẹ̀ tá a bá ti gbọ́ ká tura tẹ̀lé ìsìlámù ni ká máa fi àlùkà wà ní ẹ̀ wá rí ẹ̀sìn dáadáa lẹ́sìn yìí ẹni tọ́lọ́ ń bá ní kọ́ bá rẹ̀ ń bẹ́ ẹ̀ kó dúpẹ́ fọlọ́ ìsìlámù lẹ́sìn náà tó ìpín ìbàjẹ́ tí ẹ bá ṣe kó tó di mùsùlùmí ọlọ́run tẹ̀sí máa pa rẹ̀ gbogbo dáadáa tí ìyẹn bá ṣe ọlọ́run máa fẹ́ràn rẹ̀ fún ìyẹn kó tó dìbò ẹ̀rí tí islam rẹ̀ ti àjèjì tó ṣe pé nítorí bá fẹ́ ṣe láwùjọ ń sè wọ́n á sọ pé kí ni ń sè anabi sallallahu alayhi wa sallam ó ní bada ali islam ghariban wa sayaudu ghariban kama bada a ọtúbà anabi sallallahu alayhi wa sallam ó ní islam bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ àjèjì á padà sájèjì oríire fáwọn ẹni tó ń ṣẹ̀sìn yẹn ẹ̀rí àwọn wo làwọn ẹni tó ń fẹsẹ̀ àjèjì yẹn àwọn ẹni tó bá bàjẹ́ báyìí wọn ni kò ní sojú àwọn bàjẹ́ ẹ̀yin náà wà kókò tá a ti sọ láti ẹlòmíì lè sọ pé ìdájí wọn fi sí ẹ̀dá kò sí ìdájí láti ìṣe ìdájí láti fi bàǹkẹ́ jẹ́ náà ìdájí kọ̀ àárọ̀ ni kódà ilẹ̀ ti mọ́ dáadáa ẹ̀rí nígbà tó rùn bá rìn bó ti wà nù lànà lẹ́bi sallallahu alaihi wasallam tó rùn bá rìn tó bá ti ga sókè díẹ̀ kò sígbà tí yẹn máa tó ju bí aago méje lẹ́ẹ̀ lọ àwọn akéwì aago méje kọjá irun tí ń jẹ́ islam ẹ̀sìn àjèjì ni torí bí àwa náà ma bára wa ń bẹ̀ má wo rẹ̀ mélòó wá níwájú ni wá ní wọn dáhùn sí gbogbo àwọn èèyàn ńlá ìfi wà yìí ba lọ́gbọ̀n òdíjọ́ òdodo ẹ̀sìn i islam náà lọ́lọ́wọ́n ọba àlekè ọlá kan pa rẹ̀ ètò àlìyẹ́wò mọ́ àtìmọ́jú lẹ́kùn ìdílẹ̀kọ́ wà àtìmọ́jú àlékún tó mo parí ẹ̀sìn mi fún yín mo ti fi dẹ́ra mi lẹ́yìn lórí mo wá yọ́nú sí islam fún yín lẹ́sìn ọlọ́run ti yọ́nú sẹ́sìn ayọ̀ àti mùsùlùmí ọjọ́ òní bẹ́ẹ̀ wá sí sọjọ́ ọdún lẹ́yà ọjọ́ tó lọ láàpọ̀ yìí pẹ̀lú ọ̀rọ̀ sáà nẹ́bí sallallahu alaihi wasallam sọ yìí pé afdalul ayyami inda Allah yawmun nahri wa yawmul fath ọjọ́ tó lọ́lá jù lọ́dọ̀ ọlọ́run òun náà ni ọjọ́ ògùn rẹ̀ àti ọjọ́ títún bẹ ní àwọn ọjọ́ míì táwọn yẹn máa wà ní mìíràn ẹ̀rí káwá pẹrẹ ìlànà nẹ́bí ni o nírọ̀ ọjọ́ ni èèyàn kan lè pẹrẹ tó ti pẹrẹ kan ní ọ̀pá fúnra rẹ̀ àtàwọn ará ilé rẹ̀ sọba jẹ́ra kún mi àbí màálù ẹni méje lè dì mọ́ àwọn asọdún ràkúnmí yọ pọdún márùn màálù yọ pọdún méjì agbo yọ pọdún kan àti gbogbo àwọn ewúrẹ́ àti mẹsòrò ẹnì yẹn sì gbọ́dọ̀ gbádùn táàpà fọlọ́run nírọ̀ ọjọ́ ni yọ ọ́ là nínú àwọn àbàwọn mẹ́rin tọ́wọ́ nù hadith al-Bara' ibn rọ́jà lọ́wọ́ sàlàdì ẹ̀rọ yẹn oníjà bí irun tó hẹ̀ pa bí irun ni onímùkùn tó hẹ̀ pa mùkùn ni onídájú tó hẹ̀ yìí pé èyí tó dájú ni. bákan náà egun rẹ̀ ò ní rún èyí tó yẹ pé tá a bá padà fọ́ tán kò mú mòtòmótò jáde tọ́ba jẹ́ra kún mi táàbà fi pa ọyẹ ká gun ni o. àwọn èyí dára kún mi gbálẹ̀ o kọ́ máa yanjú èèyàn màálù wa nìyí á dùn bò yẹn ni mo ti wá nù lànà nìyẹn àdùngbò eh, àgbòní àdùngbò ewúrẹ́ ni àkọjú ẹ̀dá kíbla nígbà tá a bá fi dún a sọ pé bísí ńlá ìtẹ́tẹ́ ní kárí gbólóhùn yẹn a wà sọ pé wallahu akbar afẹ́kẹ́yẹ̀ wí yẹn náà a wà sọ pé allahumma ìwọ ọlọ́run hádà minka wa lak eléyìí ọdún ẹ ló ti wá ìwọ náà mo fà á fún àwọn sọ pé sí yòlè wí má ọyẹ kó mọ kí o kò lè wí dáadáa kì í ti pé yorùbá ló máa ma fi wí. àwa fẹ́ràn yìí a lè jẹ ìdákan nínú mẹ́ta bẹ̀ a lè fi ìdákan ká fi sẹ́kùn a dẹ̀ lè fi ìdákan ká fi sekínì ọ̀ ká fi ṣe sàárà fáwọn ẹni tí wọn bá fẹ́ràn. pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ní fakulu minha wa at'imu al-qani'a wal-mu'tar ẹ jẹ́ nú ẹ̀ ẹ sì fún ẹni tó béèrè àtẹni tí ò béèrè ṣẹ fún ọ. bákan náà mẹ́ndúngbù àní fún lówó ọ̀yà nínú ẹran o mìndúkú tí a sọ pé wọ́n lè kí lọ gbà pẹ̀lú ogun tí bá a dún mú ẹran ni ọkàn rẹ ni àti kọ̀ọ̀mẹ́ ni ó kú ẹ dàkún bí ìyẹn bá atikọ gbọ́ jíjí ọkàn rẹ ni ó kú kí ló ti tẹ́lẹ̀ lókun bí kò pé yẹn kàn fún ní ọ̀yà títí tí ó fi di àlàńsáré ọjọ́ mọ́ndé ẹ̀rìn yìí sì wà ṣùgbọ́n jò ní lọ́lọ́lá jùlọ. Thank you. ọba àlejòlá nínú àwọn ọ̀rẹ́ yẹn yín ẹ ti dáadáa pẹ̀lú àwọn ọmọ yín ẹ sì gbìyànjú lórí wọn torí iṣẹ́ àtìgbọ́ rẹ̀ wò ní ìtọ́jú ọmọ. bákan náà ẹ ṣe dáadáa táwọn ẹni kan jọkọ yín kó lẹ́sìn ṣe dáadáa tọkọ yín ẹgbẹ́ lọ́kọ yín jókòó àti ọlọ́run ni ọlọ́run ni wọ́n kọ́ nínú kí ìbòyè òsì kún

ẹ má fi ìjà lọ ẹja ní sòrò ẹ má gbà wẹ̀ súnà láì gbà yọ̀ǹda ọkọ yín bákan náà ẹ sì gbọ́dọ̀ mẹ́wù kankan láì gbà yọ̀ǹda ọkọ yín bákan náà ẹ máa ṣiṣẹ́ ilé ọkọ ẹ sì sọ ọmọlúwàbí yín afúnṣọ́ tí ń bẹ lára yín ẹ sọ àwọn ọmọ yín ẹ sọ dúkìá ọkọ yín kí ẹ wá máa dúpẹ́ lórí ohun tọkọ bá ṣe ọba àmàtò yóò padà pọ̀ bí ìyàrá ń sọ fẹ́ẹ́ ẹ máa sọ sọ́kẹ́ túnra sí fọkọ yín ẹ sì má béèrè gún kẹ́ ẹ máa yọnu sí wọn tó bá wá látọ̀dọ̀ ẹ̀ bákan náà ẹ ní ìkóṣù tàbọ̀kọ yín ẹ má fa ìbínú fún un ẹ sì ṣe dáadáa fáwọn ẹni tí wọ́n jẹ́ mọ́lẹ́bí ọkọ yín ẹ sì má sọ pé fọkọ yín kọ̀ yín lẹ́ o láì sí okùnfà kan tó bá ṣẹ̀rí àwọn tọkọ bá wá jáde láyé nínú ẹ̀tọ́ tó yẹ kẹ́ fún un òun ni pípẹ́ ṣòkó ẹ̀rí ọlọ́run ọba àlejò ọlásọ lọ́sọ̀tún bá kọ́rọ̀ ayọ̀ ọgọ́rùn-ún méjì àti méjì kìíní ọgbọ̀n ọlọ́run wọlé àkóńdé mítúlò lẹ́rí alẹ́ yìí kìíní bí màálù. aláwọn obìnrin náà ní ẹ̀tọ́ irú èyí tó wà lọ́rùn wọn àwọn náà lẹ́tọ́ tí wọ́n gbà ṣùgbọ́n wọn ló rí jáde alẹ́ yìí kìíní dárọjà ṣùgbọ́n ẹ̀tọ́ tí wọ́n á ti fọkọ̀ ló pọ̀ jù. bákan náà ká má gbàgbé irú wà ọlọ́run bá ní mo bẹ̀rẹ̀ àmẹ́bí ìdájẹ́ ẹ̀kẹ́ mọ́mìnà táwọn obìnrin bá dé tí wọ́n láwọn fẹ́ fún ọ lálùkáwà nípa wọn náà di mùsùlùmáà wọn ní gbàlùkáwà ní wọn lórí pé kí wọ́n má ṣẹbọ sọ́lọ́run kí wọ́n má jalè kí wọ́n sì má ṣàgbèrè kí wọ́n má pa àwọn ọmọ wọn kí wọ́n sì má dada pa arọ́ tí ó máa wáyé láàrin ọwọ́ wọn àtẹsẹ̀ wọn kí wọ́n má yapa rẹ̀ ànẹ́bì níbi ohun tó da torí bẹ́ẹ̀ fọba ayé ògbónilẹ ànẹ́bì gbàlùkáwà ní wọn kó o sì tọrọ àforíjì fún ọ ní máa ń tù kẹrẹ afọwọ́ ọ̀tún lẹ́kùn náà bá ti wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní wípé ẹ má dada pààrọ̀ yẹn láàrin ọwọ́ yín tọ́lọ́wọ́n bá ń wí àtẹ̀tẹ̀ yín ìyẹn ni pé ẹ má gbọ́ ọmọ ọba fọ́sùn ẹ̀yìn alátẹ́wọ́dé ọkọ̀kẹ́ òkú kọ́ńbọ́ọ̀dù tẹ́tẹ́ á ti sọ dóge ní ìsìnwá láyọ̀ orí burúkú ni ẹlòmíì lè má gbégbá rẹ̀ kó tó ti kọ́ wọlé ọkọ tó bá wọlé ọkọ á bẹ̀rẹ̀ ìranù pé nígbà tí ọ̀wá dọ́gba ńkọ́ bí ò ṣe dáadáa bó èmi náà ní wábi tí ń fi máa dọ́gbọ́n fẹ́ra mi wọ́n láyọ̀ orí burúkú ni wọ́n ní ọlọ́wọ́n ọba àlekẹ́ ọlọ́run kìlọ̀kìlọ̀ nípa rẹ̀ sọ nípa rí gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí òdodo ẹjẹ́ àtúntẹ̀ fọlọ́run lórí àwọn ọ̀dẹ̀ra tó ṣe àgàgà ìdẹ̀ra Islam tọ́lọ́wọ́n bá fi fún wa ọ̀sán náà dágbà tẹ̀ dúpẹ́ yìí kí ká máa tẹ̀lé tọ́lọ́run lọ ká sì torí mọ́ tẹ̀lé tọ́lọ́run kájìnà tẹ́sẹ̀ ká sì dùn ní mọ́ tuntun bá. ẹ wá já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀ lọ́dún yìí o ẹ má já sàṣe ju o èyí ẹ fọtí sọdún o ẹlẹ́mi wa lè sọ pé ìbílẹ̀ yá là ń ṣe ọdún lóde là ń ṣe ọjà ẹran tán báyọ̀ bá mú gúndà àbí bíyà yóò tún lé lórí aráàmù ni o ẹni tó bá mu sí láyé kò ní mu lọ́rùn èyí tí ipa yẹn ti mẹ lọ́rùn yẹn lẹ́yìn náà ni wípé àlùkáwà ní tọ́lọ́wọ́n ọba àlekẹ́ ọlá ti ṣe fọ́ọ̀mù di ayé ni pé á mu òróró ara àwọn ẹni tó bá wọ náà níjọ́ gbé ìdàlù kìyà wọn. bákan náà ká má ta tẹ́tẹ́ o ẹ̀rì pé máa ń tẹ̀lẹ̀ ní họ́ọ̀lù ńgbà wa ń kéékèèké tó bá ti díjọ́ ọdún báyìí àwọn onítẹ́tẹ́ ń dèmi. bẹ́ẹ̀ náà lórin ẹ má jà lọ bí orin o aráàmù lórin mùsùlùmí náà ni aráàmù ni mùsùlùmí ò ń gbọdọ̀ gbọ́ gbogbo tó jẹ́ fèrè títí máa ń sọ gbogbo àti àmìjọ̀lú bí máa ń kó sí yẹn lára torí bẹ́ẹ̀ ṣe ká sọ́ra fún un ijó tẹ̀ wá tẹ̀ sínú ẹ̀sìn rárá èké ìbọ́ni lọ́dún ẹjẹ́ àbújó sì à sí àdéhìyẹn ti wèrè wèrè ni máa ń jò torí bẹ́ẹ̀ ìrẹsì ọlọ́run ọba lọ́wọ́ lọ́jọ́ òní ẹ̀yin ẹrú sí ọlọ́run ọba ẹni tó soríire òun lẹni tó jèrè bẹ̀rù ọlọ́run àtàlùjẹ́ náà káwá bẹ̀rẹ̀ àti bẹ̀rẹ̀ gbólóhùn aláwọ̀ gbà láti gbàtà àti lásùbà àná àwa ní sọ́ọ̀pù rẹ̀ títí òbí di ìrọ̀lẹ́ ọjọ́ monday àwa ìgbóná allahu akbar allahu akbar la ilaha illallah wallahu akbar allahu akbar wa lillahi alhamd ẹ̀yẹ́ rúṣin ọlọ́wọ́ bá sọ́fẹ́ kẹrù ìmọ̀wù ẹ̀já rẹ̀ ti kú ẹ̀sìn já rẹ̀ ti sàárè o sàárè ń bẹ̀ àti afárá kìláàsì bá padà rí kọjá ẹ̀já rántí àwọn ẹni tí wọ́n ti lọ tó lè fún àjọ máa ń sọ ọdún báyìí lájọ máa dọ́wọ́ ọdún lónìí àwọn sì ti lọ ẹ̀já má mọ̀ dájú pé bí wọ́n lọ àwa náà ń lọ ọbẹ̀ ọ́ kọ́lá tẹ̀gùrọ̀ nẹkùn mi láyà tuntun ni ya wọ́lá ayẹ̀gùrọ̀ nẹkùn mi láyà lọ́rọ̀ ẹ má jẹ gbèsè ayé ìkọ́tàn yìí jẹ ẹ sì má jẹ kí àṣeydáàlì ìkọ́tàn yìí nípa ọlọ́run ọba ẹ̀yin ẹrúsìn ọlọ́run a sì ní ọdún léyà èyí tá à ń sè é àtiwá ní ọdún tí máa ń pààrà lọ́sẹ̀ọ̀sẹ̀ òun náà níyàwó lè jùmọ̀ bó o láti wá bí i báyìí ẹ̀kọ́ ti wá lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n kí ó lọ́dọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam fífi tó bá wáyé báyìí yìí ṣe bẹ̀bẹ̀ ni kéèyàn lọ sí jùmọ̀ nígbà tí yẹn bá ti wá sí ẹ̀yìn ọ̀rọ̀ yìí rinlẹ̀ látọ̀dọ̀ afáwa Umar ẹni tó bá jẹ́ lè mọ́ mu ọbẹ̀ kó wá sí ẹ̀yìn àyíbá ọmọ ẹlòmíì tí ò bá run ìyẹn ni pé kọ́ wá sí júmọ́ àyíbá ọmọ ẹlòmíì tí ọba sí sọlá tó lẹ́yìn yóò lè kí run júmọ́ ìgbé yìí tó fi ń tọ́jú òun náà ni ká gbìyànjú ká wá sí júmọ́ gẹ́gẹ́ bá ti wá sí ẹ̀yìn tó nílò ní jẹ́ ẹ wo olóṣèlú tá a bá lọ sí tá a bá fẹ́ ṣẹ̀ka o lè kọ́kọ́ lọ láàárọ̀ tọ́lọ́ yẹ wo tọ́ba yọ ó tún fẹ́ lọ́ọ́ lọ́ọ́ tó bóòlù ó wa tó wá gbóòdì tọ́lọ́ọ̀ mádìí tó rí irú jọ́jọ́ papọ̀ tó ti pé júmọ̀ a máa papọ̀ mọ́ yíǹdì báyìí ọlọ́run ló túmọ̀ báyìí ó bèmí àṣẹ láyé ẹ dábàá jẹ́ ká gbìyànjú kákàndé wa ti kíni ọ̀hún káwá ti sọ̀ látò jùmọ̀ gẹ́gẹ́ bá a ti kírun ìdì ṣùgbọ́n tó bá bọ́ fún irú bó ti ṣẹlẹ̀ ara wọn kan pẹ̀lú nígbà tá a kírun kan wọn dé òbúrú káwọn náà àmì ọlọ́run ọba subhanahu wa ta'ala èròǹgbà wa tá a fi péjọ sí nígbà yìí oníkọ́lọ́hún jù wá lọ́dún dàpọ̀ forí jù wá èròǹgbà wa tá péjọ sí nígbà oníkọ́lọ́hún kẹwàá lọ́dún dàpọ̀ ti kẹwàá adúlá wa ọlọ́run dàpọ̀ jẹ ọgbà ọlọ́run dàpọ̀ gbà wá lẹ́rù rẹ o ọlọ́run dàpọ̀ sàtìlẹ́yìn fún wa má ti wà lójú o ọlọ́run máa ní sọ wa o níbi tá a àti níbi tá a máa ní sọ wa o àwọn agbénipa àwọn adigunjalè gbogbo àwọn oríṣiríṣi tí wọ́n lè sìn yẹn ń sùn ta ọlọ́run dàpọ̀ máa dáàbò ẹ̀bùn wa ọlọ́run dàpọ̀ làwa o nínú aburú sàmọ́nì dáwà yìí o ọlọ́run gbogbo àtà ń sọ̀rọ̀ ọlọ́run dábò jẹ́ àjèrè o ọlọ́run jẹ́ àjèrè o ọlọ́run jí dúkìá wọ́n pọ̀ ọlọ́run dábò jí ọmọ wọ́n pọ̀ wá bá mi fi àlùbáríkà sí o ọlọ́run dábò má tún ní àṣeyẹ nìkan wa o ọlọ́run ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà ọlọ́run bá ti dá padà tún lè dè ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà ọlọ́run dábò padà tún lè dè nàìjíríà o à ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn alátúnṣe àwọn ẹni tí wọ́n jẹ́ aláṣẹ wọn ló dákun bá ti ṣàtúnṣe wọn o ọlọ́run bá ti ṣàtúnṣe wọn ọlọ́run dákun ṣàtúnṣe àwa náà o àwa ní ọ̀dà làbí jìyà lójú wa fi rí mẹ́mọ́ ń tò dáńrẹ́ yìí ọlọ́run dákun ṣàtúnṣe àwọn aláṣẹ wa ṣàtúnṣe àwa náà ọlọ́run dákun wájú apẹ́ lórí ẹ̀sìn rẹ ọdún yìí dákun bá ti ṣe ní àṣemọ̀fúwa ọlọ́run tó wá sí fún kẹ́hún tó yọ ọ́nú sí ọlọ́run àyíṣà ìsìlámù àti mùsùlùmí ọlọ́run bá ti fún ìsìlámù àti gbogbo àwọn mùsùlùmí gbogbo ohun tí ń jẹ́ bọ àtàwọn ọ̀sẹ̀ bọ ọlọ́run dákun bá ní yẹpẹrẹ wọn ọlọ́run gbólóhùn àwa mùsùlùmí ọlọ́run dákun jẹ́ òǹkó kọ́ńtsọ lórí òdodo gbólóhùn àwa mùsùlùmí ọlọ́run jẹ́ òǹkó kọ́ńtsọ lórí òdodo ọlọ́run dákun ṣe wá lọ́kàn lórí òbí dáadáa ọlọ́run wá gba súnà láàyè ní gbogbo àwùjọ ní gbogbo àyè tá a wà yìí gbogbo àwọn àlò súnà ọlọ́run dákun bá ní gbà wọn láàyè ayélujára inna allah wa ya ayyuha alladhina amanu sallu وبارك على محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد a lè dúró ṣùgbọ́n kì í sọ̀rọ̀ ẹ̀ láti rí ẹran sí afẹ́fà.